ṣẹ̀dá lẹ́nu ọ̀bá lẹ́nu bájà omi di ọba òun ló sọ wípé ààrẹ pè é ò dífá ó ní lọ́ba ìlú yẹn o ó fi jọba kẹ́mi tó di ààrẹ o nítorí pé ó mọ ìṣẹ̀dálẹ̀ ààrẹ ni ọ̀pọ̀lọpọ̀ wọn ti sọ lẹ́nu wọ́n ṣàgbéyàwó gbogbo strategy tó yẹ ká lò lábẹ́lẹ̀ ìwádìí kan ọgbà sọ lórí íńtánẹ́ẹ̀tì lórí ààrẹ ààrẹ kò fẹ́ kẹ́ wá sọ̀rọ̀ nígbà tẹ́ bá gírì mi four hours ìgbà wo ni ti mú òní jáde síta fọwọ́ ọ̀tá. Ògbẹ́ túlé túlé wọ́n kẹ́ máa tún gbàgede, òbí lè jẹ́ lọ́ra ṣe má balẹ̀ yìí jẹ́ o. ètò ọba jáde àwọn ló fẹ́ wú ẹ̀rọ wèrè. lẹ́yìn tó ti pẹ́ láti yẹ wọ́n àtàkì àwọn tó pé àwọn tá a lè pè ní gallant sójà làwọn tó débẹ̀ yẹn. bẹ́ẹ̀ ẹ̀yìn kábíyèsí wa látòrí àlólè òdua ọ̀ní ọ̀bí ìfẹ́ mo bẹ̀ yín lórí ọ̀rọ̀ gbogbo tí sọ́ọ̀nì kò wá ṣe mo bẹ̀ kábíyèsí aláké. ó lé ẹrú ní sinmi ẹ̀kọ́ kìí sí ènìyàn alájọ ọ̀gbẹ̀gbá ó lè fẹ́ gbogbo ẹ̀yìn ọ̀jọ̀gbọ́n tí ọmọ ẹni bá ṣẹ́ ni ẹ̀yọ́ máa ń dárí yìí ni ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ a sọ pé ká dá ogún lẹ̀ a sọ pé mẹ́tọ́ọ̀dù Sunday kò lò ìlà fẹ́ lò kí a jọ ká lo a modern method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 tọ́ bá fọ ọba lọ ṣe kankan fún ẹ̀yin ọba náà tẹ bá dé Àbújá kò sẹ́ tó bá respect yìí nígbà tí ẹ bá fi ká ẹyín nígbà tí ẹ fi ká ẹyín ajá tó ń gbó àbí láyọ̀ tó ń jà fún kí ló máa fi dé ọ̀gá jẹ tó bá wá tó ló bẹ̀rẹ̀ yẹ̀ yọba àtọ́ni gbogbo ọba tó bá bínú ẹ̀fọ́ wọ́wọ́nú gẹ́gẹ́ bí ààrẹ ọmọ kátákó lẹ́yìn òbá ló bẹ̀rẹ̀ yẹ̀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 ọkọ̀ àṣẹ ní kílódé ní pàṣẹ òògùn ṣé aṣọ òògùn ní wájú evidence ni aṣọ òògùn aṣọ òògùn bẹ́ẹ̀ni tó wọ̀ yìí pápọ̀ kan kọ́ọ̀ṣọ̀ abẹ́ni tí mo sọ ìta bá pàṣẹ yẹn ní gbòògùn bẹ́ẹ̀ ni.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 àwọn tá a jẹ́ olórí tá a jẹ́ àgbààgbà gbọ́dọ̀ báàkì ẹ̀ iṣẹ́ ló ṣe ń bá ṣe owó òṣè dáná. kó o má bẹ̀rẹ̀ kó lọ kó sọ̀rọ̀ àwọn ẹlẹ́nu dáwárà kó má dáwárà sí lórí mọ́ o bá sọ̀rọ̀ kan ìgbà táwọn òbí ti dá sí lọ́rùn máa sọ fún yín nígbà tó ń lọ ọgbọ́ bẹ̀rẹ̀ tí mi ò tí ì mọ̀ nǹkan tó ń jẹ́ Yorùbá. èmi náà máa sọ pé orí yẹn dùn mi ò dá padà fún ọ mi ò dàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ OPC wọ́n ti di àṣẹ sẹ́nu. èmi náà bẹ̀rù jákẹ́ẹ̀tì mi bí jákẹ́ẹ̀tì mi òṣì ọ̀mọlẹ̀ mbà yẹn. nígbà tó máa dáhùn sí lọ́rùn ìṣọ́mọ́lú láti ọ̀nà. àwọn ọ́fíìsì náà ló ń kọrin yẹn fún nígbà yẹn èmi náà adé gbàgbílẹ̀ òsì wàhálà gbàgbílẹ̀ aṣọ wa nígbà tó ń gbà kọ̀ọ̀kan fún mi mo gbà yé pé bẹ́ẹ̀ wá. àgbà wa búra. stéèjì sọ́dẹ̀ kò ló wà yẹn stéèjì tẹ́mi ní bílẹ̀ ní twenty years ago kò ló ṣẹlẹ̀ sí gbogbo ẹnikẹ́ni tó rẹ̀ gbàgbọ́dé fún alálẹ̀ yorùbá dà fún mi. mo sọ nígbà yẹn àwọn ẹlẹ́nu dáwáyà ó ní àwọn tó rí ìjẹ àwọn tó rí ìjẹ yìí ẹ jẹ́ ìjọ olóṣèlú kan lẹ́kọ̀ọ́ náà. gbogbo wọn sọ pé kẹta pé nígbà ẹni kan olóhùn wò pé òun wáyú níjà àwọn ọmọ ogun you better go train your constant soldier dúpẹ́ wà lọ́wọ́ ajagun ta ìbọ̀dé kòlọ́kòmọ́ra it's better you train your lawyer and constant soldier kó wà lẹ́yìn yẹn dúpẹ́ ọba lọ hire brave ajagun tó yẹ pé ajagun ta tẹ̀lé ọ̀dàlẹ̀ ni. àwọn ọ̀dàlẹ̀ ajagun ta wọn ò ní inflicting loyalties the highest bidder kò lọ́ọ́ lọ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 kí a tó lè bu ọkùn fún àwọn èèyàn ní ọkọ̀ ẹ mọ̀ kọ́ bí a ṣe ní yorùbá wọn wọ ìsinsìn ẹ wo system táwa gbà ní on the first of July third of July in National Press Club ní Washington adẹ adẹ lọ ṣe press conference àwa league gbogbo àgbáyé gbogbo ibi tó ti pa àwọn ọmọ yorùbá. àti àti sọ gbogbo àgbáyé sìn àtẹ̀lẹ́dì distribute sí different country in the lẹ́yìn yẹn a ti máa ṣe another one in Zoom in July ten ọlọ́pàá ló wá bẹ́ẹ̀ wá lórí yẹn pé àní right láti sọ ẹ̀tọ́ wa àní right láti sọ ọ̀gọ́dá ẹ̀ṣẹ̀ fún wa ní burúkú tó wá wọlé lórí lẹ́yìn gbogbo àgbáyé wa máa ṣí bọ́dà táwọn bá ti ṣí bọ́dà ogun ti bẹ̀rẹ̀ yẹn ẹni tó bá ti ṣí bọ́dà ogun ti bẹ̀rẹ̀ ó ní ẹni ogun náà lọ ṣí bọ́dà counter productive ó ní nípa ogun òun kù lẹ́sàn-án mi counter productive ó ní nípa ogun tó bá ti fẹ́ darẹ̀ orí sí one thousand police fọwọ́ sílé ẹ tí ọgọ́rùn-ún bá padà àbá ìlọ́lò ó sì múra lórí ẹ̀. ìwọ̀nba ní propaganda máa ń mọ̀ nínú self determination tó o bẹ gbọ́ ọmọ Yorùbá ẹja arábìnrin ta sọ̀pọ̀ ní wọ́n lè kọ́ mẹ́rin ní Professor Wọlé Ṣóyínká Wọlé Ṣóyínká àbí bàbá kan. àti bàbá kan. ní kí ló ṣẹlẹ̀ ó bíríìfù ní gbogbo tó ṣẹlẹ̀ kò pè kẹ́yìn ó yá statement yá èmi ni mo máa ń yù statement torí mo mọ̀ pé kan tó ń jà fún yẹn ó wà ní ọkọ̀ àyà mi tí mo fẹ́ ọmọdé bàbá mi ṣòwò ojú ipò tí mo dé yìí ò lè ṣe gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ bó ṣe ń ṣe yìí bọ̀t ọ̀rọ̀ mi bá sọ ó fi gbọ̀rọ̀gbọ̀rọ̀ ten years lọ́wọ́.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 o ní òwúrọ̀ ìsàpá ìgbòho lẹ́yìn ọ̀pá pé odidi ààrẹ rò bó ṣe ń ṣe mo gbọ́dọ̀ fi ọgbọ́n ṣe é mo gbọ́dọ̀ fi làákàyè ṣe é mo gbọ́dọ̀ kárí ìyàwó Yorùbá àlọ́ ọdún òkùnkùn kan wájú ọ̀rọ̀ torí ìyá mi kárí o tí ìyá bá lè fi kárí ó máa ń tó kọ̀ ni o tó gbogbo gbogbo lẹ́yìn Yorùbá ẹja fìmọ̀ ṣọ̀kan. bí àwọn kan ṣe dúró tì nígbà ìṣòro ní two thousand and two thousand and one àwọn àgbà Yorùbá kan wọ́n owó àṣìṣe ní wọ́n dúró ní torí ọmọdé mo wà ń gbà yẹn èmi náà ti wá dàgbà báyìí nígbà táwọn kan ti ṣe fún mi ní dáadáa nígbà torí ta bá dà tá a wà coordinated ẹjẹ́ strategize òsínà ọdún nàìjíríà ló lẹ́yìn tó bá dẹ̀ love nàìjíríà ó lè ní tó bá dẹ̀ love nàìjíríà lọ́wọ́ táwa yìí ó lè ní bí ò bá jẹ́ àwọn tó ń kówó jẹ ajẹ́ kọ̀ǹtrátà àwọn tó ń kówó jẹ bí ò bá jẹ́ kọ̀ǹtrátà àwọn tó ń kówó jẹ ajẹ́ tó ń fraud fáwọn olè níjọba. torí nàìjíríà is one of the most corrupt companies in the whole world. Nigeria is one of the most unsafe countries in the whole world. It's, Nigeria is one of the countries that practice nepotism in their country. Nigeria is one of the countries that believe injustice in the global village. Nigeria is one of the most damaged image country in the whole world. Kí ló ti kù? Any eighties tí àwọn òyìnbó bá rí Nàìjíríà citizen wọ́n máa ń respect yẹn it is Nigeria wọ́n respect yẹn by then tábà fẹ́ apply ní British embassy wọ́n máa ń fún wa ní visa bíi ten years kò lè gbẹdọ́ méjì lọ́dọ́ máa fi fún wa even in seventy peter free ni àbí sixty peter free ni passport wa jẹ but now any country tó bá wọ̀ tó bá ti ní nàìjíríà ní ẹ wá ní front country a front city ẹ ìfọ́sì tó bá ṣẹlẹ̀ sí tó bá fi lè àwọn ìlú tó àwọn ìlú tó yí wa ká gbogbo àgbáyé wọ́n ní is a country of criminal is a country of fraudulent people. àwọn ilẹ̀ Yorùbá bẹ̀rẹ̀ a ní image láti protect we have image to protect. Yorùbá máa ń sọ pé orúkọ rere ló sọ ìlú àgbàlagbà sọ̀rọ̀ kí gbogbo yín kò lè jẹ́ ìlú ẹgbà àṣùwà ẹ má ṣe dàǹdàǹdùkú ẹ má jẹ́ kọ́ńtì ní tùkùtì ẹ jẹ́ àfi ọkọ ṣe ẹ jẹ́ àfi ìwọ̀ ṣe ẹ jẹ́ káwọn òfin ọlọ́run bẹ ènìyàn wà tí ẹnìkan bá ní nàìjíríà ò ní pín ọlọ́run tí ìrẹ́ni láti pè yàn tí aláwọ̀ bá rẹ́ni láti pín ìlú kò sí ẹ̀dá ara ìkókó tó lè dá dúró. I can give a very good example in 1998. Abacha ti ń dìbìtì àwọn pro-democracy nígbà tí ọlọ́run kò pé lórí àbòsí ló ti ń dìbìtì àwọn ọ̀dẹ̀ ìyá òfò ẹ̀ òwò alẹ̀ nítura. Sọ̀tẹ́ni kan bá ní òun lágbára òun ní òun ní òun mọ lágbè kan understand ọlọ́run bá yẹ wá sọ pé òun mọ lágbè tí òun náà understand. Àtàbí tí ìbá ṣe lórí ẹ̀kọ́ wa lọ́wọ́ àtàbí tí ìbá ṣe wípé adúrólé ẹ̀kọ́ wa àwọn Yorùbá wà ní Haúsá pọ̀ gbogbo àwọn Haúsá jẹ́ pọ̀ rẹ́pọ̀ àwọn Haúsá pọ̀ nípa Haúsá lórí ilẹ̀ wọn. àtàbí tó bá gbà wọn láyọ̀ ọ̀jẹ̀ nínú Nàìjíríà ló ṣùgbọ́n tó bá gbà wọn láyọ̀ ọ̀jẹ̀ tó bá wọn lẹ́pa ilẹ̀ wa jẹ́ tó ọ̀rẹ́ ká sí ni olú ọ̀run á ṣèdájọ́ Nàìjíríà. mo kí gbogbo yín ní apá Ọlọ́run ogun òní làwọn nílẹ̀ ojú òní tiwọn o ìwọ̀nba ò ṣe lọ́wọ́ lórí o á ṣe é ṣe fún wa látara ilé ìwọ̀n ìbẹ́ẹ̀ ló ṣe máa rí.